الحمد لله الذي بنعمته كثير الصالحات ثم الصلاة والسلام على رسول الله ada ọgbẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábíwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará òun níbi tí ọlọ́run ọba ti ń sọ nípa àwọn àlùmọ̀tàkùn àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn àròyìn wo òun láàrí lára olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba sọ díẹ̀ níbẹ̀ fún wa lánàá lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba sọ pé dáàlì kálíkìtà àgbò láàárọ̀ ìgbà fi ọ̀dáàrí ìwà tẹ̀kùn ọlọ́run wá fẹ́ bẹ̀rẹ̀ àwọn àròyìn àwọn iṣẹ́ olóore téèyàn ó ṣe kó tó lè jẹ́ ọ̀kan nínú olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ní alladhina yu'minuna bil ghaibi àsíká tó lè é nínú tàkùn eléyìí ẹni tó bẹ̀rù ọlọ́run lábúdà minal imani bil ghaibi irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ nígbàgbọ́ òdodo sí àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn nǹkan tí ò ṣeé fojú rí àwọn nǹkan tá a lè fojú rí láyé ń bí a gbọ́dọ̀ nípa gbogbo ló sí àsẹ́ni tó máa jẹ́ mùtàkùn tí yóò wà nínú àwọn tí yóò bẹ̀rù ọlọ́run àwọn nǹkan pọ̀ táà lè fojú rí táà gbọ́dọ̀ nígbàgbọ́ òdodo sí ọkàn wọn gbà pé àwọn nǹkan yẹn ń bẹ á sì máa ṣiṣẹ́ tọ̀ alákọ̀ọ́kọ́ nínú múrìnlọ́gbẹ́yìn nínú àwọn nǹkan tí ó jẹ́ pé nǹkan ọ̀pọ̀ ní táà lè fojú rí òun lọ́lọ́run wa fúnra rẹ̀ gángan alladhina yu'minuna bil ghaib àsáwọn mọ̀tàkúnà àwọn olùbẹ̀wò ọmọ yu'minuna billah wọ́n á nígbàgbọ́ gbogbo sọ́lọ́ agbọ́dọ̀ lọ́lọ́run gbọ́ nínú àwọn nǹkan àlọ́kọ èyí tá a lè fojú rí tá a gbọ́dọ̀ nígbàgbọ́ òdodo sí òun náà ni àlùmàláíkà á nígbàgbọ́ òdodo sí àwọn màláíkà ara ń tá àfojú rí òun ni ara ń tá àfojú rí òun ni àbáàbù lọ́kọ́bùnì wànàímòwú ìyà tí máa jẹ́ èèyàn nínú sàárè ẹni tó bá kú tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ ẹni tó bá kú tó bá jẹ́ ọ̀tá ọlọ ẹni tó bá kú tó ti wo àwọn ìwà burúkú kan ìyà máa jẹ́ nínú sàárè kẹ́nìkan sọ wípé sẹ́ẹ̀ nínú sàárè rí ni. Sare, ìwòlẹ̀ tìrí tán fi àájẹ́yìn àṣẹ́bẹ̀ ni ẹ láìsà nínà lọ́fẹ̀kì kò sí nínú àwọn olùbẹ̀rù ọlọ́run nìyẹn torí báwọn olùbẹ̀rù ọlọ́run alẹ́bí iná ìwò mi inú ọdún náà bẹ̀rẹ̀ wọ́n yìí nínú àdífì àbúlọ́run Abbas rọ̀bí ọlọ́run tààlà ánìkùnmọ̀ ó ní mọ́rọ̀ nàbí yìí sọ́nà lọ́rọ̀ alẹ́ wọ̀ sọ́nà lọ́kùnrin anábì níjọ́ kan ó wá ń sọ fáwọn sàábé tó wà pẹ̀lú ẹ̀ só rí sàárè méjì tó mú òyí iná òmá só ráwọn òkú tó wà níbẹ̀ wọ́n ń fìyà jẹ wọ́n làlù àdàbà wọ́n ń jẹ wọ́n níyà lọ́wọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń jẹ níyà yìí wà máa yọ àdàbà fi kẹ̀dí ní wọ́n ń jìyà ń torí ẹ̀ nǹkan tí wọ́n rò pé ó tóbi nǹkan tí wọ́n rò pé kéè sẹ́sẹ̀ ńlá ṣùgbọ́n tó jẹ́ pẹ́sẹ̀ ńlá ni lọ́dọ̀ ọlọ́run kí ni nǹkan tí wọ́n ṣe alákọ̀ọ́kọ́ nínú wọn láàyè stẹ́tìrò ìndàlbáwò rìwáyà mi láàyè stẹ́bùrìkù ìndàlbáwò rìwáyà mi láyàtàwà kọ́ àtàwọn àwọn síyàbù mi tó wa àsẹ́ni alákọ̀ọ́kọ́ ìtọ́ bá fẹ́ tọ̀ kò síbi tí ò sí lè tọ̀ kéèkó ara rẹ̀ kìí fomi táàbà láàyà tàtọ́ hàn kò ní í ṣèmọ̀ra tó bá tọ̀ tán àtàrà pé yọ́ kẹ̀tọ̀ ìtọ́ òyì lásọ ibi tó bá rí ló ti lè tọ̀ aṣọ ọ̀tọ̀ yóò tún lọ fi kírun fọ́lọ̀ ọ̀hún tí wọ́n ń jẹ ìyà nínú ilé ẹ̀ àárí pé tá a bá wọlé ọ̀pọ̀ nínú àwọn èèyàn wa ńlẹ̀ Yorùbá ń bí ó já sí pé ọ̀tọ̀ ibi ó ti ń kiri lọ ilẹ̀ náà nìkan ti ń gbà yọ́ ọ̀tọ̀ ń bẹ̀ kò ní fomi táàbà ìtọ́ òyì lásọ ọmọ sùkúù yọ kẹ̀gbé lẹ́gbẹ̀ẹ́ kó ọ̀tọ̀ náà ni ẹ kò ní lórí tábà mùsùlùmí máa ṣe bẹ́ẹ̀ ìwẹ̀ ẹranko ìyẹn mùsùlùmí òkùnkùn tó mi bá wà tí yóò fòmì ṣèlọ́ra tí ọ̀rá sómi yọ wọ òkúta ó kéré ju òkúta mẹ́ta torí àdìgbò láyé ṣẹ́dúmírù àdúgbò bí akọ́lì mi ń ta látàtì àhìjá tó bá ti já sí pé òkúta la fẹ́ fi ṣèlọ́ra àgbọ̀dọ̀ lẹ́yọ kan àgbọ̀dọ̀ ló méjì ó kéré jù ó látòrí mẹ́ta tí ó fi ṣègbára mùsùlùmí sí máa ń ṣe nìyẹn Ibn Abbas ó lẹ́ni alákọ̀ọ́kọ́ tí wọ́n ń jẹ níyà kèé máa ṣèmára dáadáa kèé máa gbòòrò ara rẹ̀ kèé kùnà ibi orílẹ̀ ti máa ń tọ̀ ẹ wá rẹ́lẹ́kejì kánà yamshi bayna nasi bin namima wà fi riwaya pé kánà yamshi bayna nasi bin namima òfófó ọ̀rọ̀ ẹ̀yìn òun ni máa ń sọ káàkiri òfófó olófófó ni ọlọ́rọ̀ ẹ̀yìn ni ọlọ́rọ̀ ni ó máa sọ lẹ́yìn yóò dọ̀rọ̀ táyé yóò gbèrò fún kẹ́yìn tí kẹ́yìn yóò gbèrò fún lò tìlò yóò gbèrò fálàbà ó ti dalé wú ọ̀dà àwọn ọ̀rẹ́ ẹ̀ ó lè di àdúgbò wú bẹ́ẹ̀ ara ń fẹ́ jẹ́ yà sí nìyẹn àwọn àdífì tó pọ̀ tó jẹ́ káwọn pé ìyá bẹ nínú sàárè ṣùgbọ́n sáà bákan náà nàímọ̀ ìkẹ́ ń bẹ nínú sàárè bíbí tọ́já sí pàwọn ọmọ náà láti inú sàárè lọ òun ni wọ́n ti pọ̀ ní ẹ̀tì sàárè wọn náà atẹ́gùn náà yóò ti máa fẹ́ sí wọn òun àlìjẹ́ náà wọ́n ti máa gbọ́ tọ́lọ̀ ń bòmọ̀ wá kẹ́ wọn tọ́wá dàsìkò wọn kọ̀ọ̀kan ìkẹ́ ọlọ́run wá bá wọn wá máa bí pé kò sí àdínú sàárè kò sí kẹ́ àwọn bá jiyàn ṣebí kò sí kẹ́ńbẹ̀ kò sí yàmbẹ̀ nígbà ọba kú ní ìtọ́ba tó fi ọ̀pá náà rí ọlọ́run tó síwájú ibi tí ó kí àdúgbò sàárì àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa mọ̀ pé àwọn nǹkan tá a fojú rí pọ̀ mọ́lákùn ní mọ́ọ̀tì a fojú rí mọ̀láìka kú mọ̀láìka kú sì bẹ tí lọ́rùn àpàdùkú wa kúlé àtàwọn fáwọn mọ́lákùn ní mọ́ọ̀tì àṣẹ màláìka kú èyí tá a yàn ti kálukú yóò padà bá tó láyá ẹni àsìkò ojú ẹ̀ bá tó láàárọ̀ màláìka kú òní sì sùúrù lọ́sàn á gbà pé ikú ń bẹ ẹ bá tiẹ̀ ní òsì kú ṣe bọ́lá àwọn èèyàn tí ń kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á gbà wípé ikú ń bẹ bákan náà ọjọ́ ọ̀gbìn ìgbà àlùkìyà àmàlẹ̀ ẹ̀yọ fún ààrẹ àgbà ń bẹ kádàmà àfojúrí kẹ́rì wàṣárù yìí èyí tó tẹ́wà lọ́rùn níbẹ̀ àbí èyí tí ò tẹ́ wa lọ́rùn á gbà pé ń bẹ àlìjánà tù wà náà àlìjánà àti iná àfojúrí á gbà pé àlìjánà ń bẹ á gbà pé iná ń bẹ kí ni túnmọ̀ eléyìí àwọn kan bẹ tí wọ́n ní òsà àlìjánà wọ́n ní òsínà wọ́n ní tá a bá ti kú kò sí ìbàdàn kò sí kẹ̀kẹ́ àìdá mìtìnà wọ́n kún náà tó ọ̀rọ̀ àwọn ìlú ọmọ àyè náà làwọn ọmọ àwọn tí wọ́n sọ báyẹn wọ́n ní òságìdè lẹ́yìn ikú pé ìgbà tí ò sí bájìdè kí wá ní jáde jẹ́nà kíní jẹ́nà ṣé tá a bá ti kú tá a di èèpẹ̀ tá a ti dé egun tá a ti ju tí wọ́n tó wá gbọ́ àdìde irú àwọn ilé ìgbẹ́jọ́ tó bá wá dé báwọn tí wọ́n wá kú wọ́n padà wá máa fojú rí gbogbo nǹkan tí wọn gbàgbọ́ lẹ́rọ̀ wọ́n wà á gbàgbọ́ ṣùgbọ́n ijọ́ tí wọ́n padà gbàgbọ́ ọ̀rọ̀ wọn ò ní ìbànújẹ́ ní níwájú ní alẹ́bí yóò mi inú bí wà ní máa rọ̀ àti alladhina yu'minuna bil ghaib àáfà aláwọn tá à ń sọ yìí àwọn nǹkan tó pọ̀ tí ó ti ṣẹlẹ̀ èyí tàbí wa sallallahu alaihi wasallam tó ní yóò padà ṣẹlẹ̀ ara tí ó ṣẹlẹ̀ òun ọ̀lọ́ yọ níbi tó ti ń wọ̀ kò tí ì ṣẹlẹ̀ wàláhì yóò ṣẹlẹ̀ torí pàdánù ti sọ bẹ́ẹ̀ masiru dajjal ọkùnrin olórí ibú kan olójú kan wọ́n kọ síwájú orí ẹ̀ káà fáà rọ̀ pé kúfùrù kèfèrí lélẹ́yìí káfara eléyìí tàwùtọ̀ náà ọba àlekè ọlá olójú kan ni yóò máa pààyàn yóò máa jíyàn ó lè sọ fún ọmọ ẹnìkan ó lọ fi wọ́n di òbí ìdè ìdánilé gbogbo arákùnrin masiru dajjal yóò lóhun ní àlìjánà òun iná ẹni tó bá jù ní àlìjánà rẹ̀ yóò dìná ẹni tó bá jù ní rẹ̀ yóò dàlìjánà ọkùnrin yóò ti wáyé ìnáwó àpèjà àti christ kẹ́nìkan wá sọ wípé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó wà nínú àwọn nǹkan tí àwọn ahmadiyya àwọn kọ̀míyáníyà tí wọ́n takò tó mú ọkọ̀ nínú islam àfojúrí kèétí ìṣẹ̀lẹ̀ wàláhì ó ṣẹlẹ̀ àwọn àgbàgbọ́ bẹ̀ ànábì òkè ń parọ́ ara tí ó ṣẹlẹ̀ kó tó ti báyé ọ̀pá rẹ̀ ànábì ìwà ìsá ọ̀nà mọ́ríyá jésù ó padà bọ̀ láti sọ bẹ́yìn bẹ́ẹ̀ jẹ́ christian tí jésù bá padà wá wàláhì ẹ̀sùn fún eric rent torí jésù ò ní padà wá as a Ọ padà wá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànábì ni níjọ́ tó bá wà lọ́wọ́ ní ó lídìí o àlùmàdí àlùmùtábọ̀ ni ó lídìí o jésù ọwà gẹ́gẹ́ bí mùsùlùmí yóò sì wá lọ́sẹ̀ ní ayé kù yóò dẹ̀ ní jésù jésù padà àwa nígbàgbọ́ nínú rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí kò jẹ́ nǹkan tó lọ́dọ̀ ti wá àwọn àgbà káyé yìí ó tó parẹ́ iná kan sì iná tó lágbára tí wọ́n máa ṣẹ́ káàkiri tí wọ́n máa lé àwọn èèyàn káàkiri ẹranko kan náà tó ń bẹ tí ń bọ̀ àwa nígbàgbọ́ rẹ̀ yájújù àti wọ́n bọ̀ gbogbo àwọn nǹkan ìlú wọn ò lọ́gẹ́ ṣẹlẹ̀ padà ṣẹlẹ̀ agbọ́dọ̀ bá gbọ́ gbogbo àwọn à ń sọ yìí wọ́n ní ò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá tako láìsú mìíràn ni wọ́n pẹ̀ kí náà wọ́n à sí nínú àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tó bá jẹ́ ní ọlọ́run tòótọ́ àwọn olùbẹ̀rù ọlọ́run tòótọ́ wọn ò nígbàgbọ́ òdodo sí nǹkan tí wọ́n fojú rí sí nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ bá a sọ pé wọ́n ó ṣẹlẹ̀ alẹ́bí náà yóò mẹ́ inú ọ̀nà mi lọ́rọ̀ yìí wáyé وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ àsáwọn tá a sọ pẹ̀lú ọlọ́run ọba ni wọ́n gbogbo àwọn nǹkan tí wọ́n ti rí gbọ́ àbáwọn nǹkan tí wọ́n rí kà nínú àwọn nǹkan tá a ní ó ṣẹlẹ̀ wọn gbọdọ̀ takò ó tí wọ́n béèrè lé takò tí wọ́n bá sọ pé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n yọra wọn kúrò jọ̀mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ kéèyàn ó nígbàgbọ́ sí nǹkan kọ̀ọ̀kan kéèyàn ó nígbàgbọ́ sí nǹkan téèyàn ò rí nìkan ohun tí ń sọ nínú ìbẹ̀wò ọlọ́run wáyé kí mọ́ràn sọ́lá àsáré ìbẹ̀wò ọlọ́run ìkọ́ mọ́tò sọ́lá ọlọ́run bá máa tó ń sọ òun wọ́n máa san gbèsè wọn wọ́n máa kí wọn sásìkò ìwọ́n tọ́rọ̀ bá ti máa kí wọn sásìkò òun sí nínú àwọn ìbẹ̀wò ọlọ́run ìwọ tó já sí pé nígbà ọba dálẹ́ ọmọ wa kí zúrì asiri mọ́gbìrì àti ìṣà ọmọ kí papọ̀ ìyẹn ṣe ìkọ́mọ́tò sọ́lá àdáhùn sọ́lá ọ̀hún san ìwọ nìyẹn nítorí ọba ní àṣẹ ni pé wáyé pé iná ọ̀nà sọ̀lá wọ́n máa kí ìran sásìkò rẹ̀ aláwájú ìmọ̀sẹ̀ kí mi kàmájà àwọn sùnlọ́lá ìsọ̀rọ̀ àlọ́sọ̀lá ìyá náà lọ́kọ́ ìsọ̀lú kàmọ́ ọ̀rọ̀ ìfìyàn ìsọ̀lú wọ́n máa kírun pẹ̀lú ojúpọ̀nà tọ́kọ́ gẹ́gẹ́ bá a ṣe bàbá lọ́dọ̀ ànábì ẹni tó ń sọ pé ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ ẹ bá ṣe níbi tí mo kírun àṣẹ wọn wa yóò jọ ìwọ ànábì sallallahu alaihi wasallam ìwọ wa wọn àní máa kírun àlàálàálà ìrun tí wọ́n kìí ráka mẹ́jọ láàrin ìṣẹ́jú méjì ìrun wọn ò ní rí bẹ́ẹ̀ ìrun wọn wọn àní sọ pé àkípọ̀ ọ̀rọ̀ níbi ọlọ́run ọba lójú wọ́n máa kírun pẹ̀lú àwọn amájẹ̀mú pẹ̀lú àwọn orígun rẹ̀ pẹ̀lú àwọn ìlànà èyí tání ká fi máa kírun asáwọn táà sọ pé wọ́n máa kírun fọ́nà wọn báyìí ìrun wọn ò ní tẹ́tì àtàrà pé wọ́n máa ń kírun yìí yọ ọ̀rọ̀ aṣọ wọn dẹni ọlọ́run àfáwọn Abdullahi Abbas ọ̀dí ọlọ́run màálá níwò ó ní ìkọ́ mọ́tò sọ́láàtì ẹ̀rí tí ń jẹ́ pé èèyàn ń kírun lódodo ìtìmáàmù ó ìwà sùúrù ìwà tìláwà tí wà lóko ṣọ́ ìwà aléyáfíà ní kẹ́ bàbá ó ní nǹkan márùn-ún òun ní jẹ́ pé èèyàn nǹkan márùn-ún tí bá ti ẹlẹ́kejì sùjúdù ìforíkanlẹ̀ èyí ò foríkanlẹ̀ dáadáa àtìláwà kùránì tá a fẹ́ kà nínú ọ̀rọ̀ àkà dáadáa wà ní oṣù ìpayà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yóò wà lẹ́bẹ̀ẹ́ wa tá a bá kí wọn wà ní ẹ̀kọ́ bá ní aléyá a wà á fọkàn sí wọn wa a kọjú mọ́ ìwọ̀n wa a gbájú mọ́ ìwọ̀n wa nínú ọ̀rọ̀ míì àfáà ní ti ó ní tí ń jẹ́ pàǹkì òun òun náà ni almuhafadatu alámọ̀wà pìtìá wàmùdúrìá wàmùrọ̀ìá wàsùdúdìá ó lẹ́ni tí ń kírun òun lẹ́ni tí ń kírun sásìkò rẹ̀ ẹni tí ń kírun òun lẹni tó ń sàlùwàlá dáadáa ó tó ń kírun ẹni tó ń kírun òun lẹni tó ń fara balẹ̀ rùkù bákan náà ó tún wá fara balẹ̀ ó fi ń forí kanlẹ̀ fún ọlọ́run ọba àlejò ọlá asáwọn olùbẹ̀rù ọlọ́run ìran wọn ìran tí wọ́n fara balẹ̀ òun ni kódà nínú ọ̀rọ̀ míì wọ́n sọ wípé ara tí ń jẹ́ pé èèyàn ń kí wọn òun náà ní kálùmọ̀lá àwọn pé òrùkú wa kó pé sùjúùdù wa kó pé tìláwàtùlù kòrán kó pé wọ̀tàṣáwù àtàyà wa tá a máa ń ṣe kọ́mọ̀tàdé máa ń wọ́n lòlòlò wọ́n farabalẹ̀ sí àtàyà wọ́n sọ̀látù ala nàbí ṣíṣe àsọ̀látù ala nàbí gbogbo àti gbogbo àwọn onígbòrígbò ọ̀hún àsáwọn tó bá ń ṣe báyìí bú mínà lọ́tẹ̀kínà irú wọn olùbẹ̀rù ọlọ́run tọ́lọ̀ bàbá ń sọ pé alẹ́bìínà ihò wàmímá ọ̀sàkọ̀nà òbí òfìwò àfáà nígbà àwọn báyìí òun làwọn tí ń kírun fọ́nà bàbá Muhammad bọ́nà sọ́lẹ̀ àlùfẹ́ ìmí wọ́n ní wọ́n tọ́lọ̀ ọba wá ń sọ yìí fọ̀tàrúmọ̀lì fàrí gọ́tà wà náà fi látà wọ́n ní àwọn tá a náà ń kírun àti bí wọ́n ṣe ń kírun ọ̀hán yẹn wọ́n tó ń kí náà fìlà ṣé tó bá ti dé mọ́sálásí tó kí wọn gbọ̀nàgbọ̀nà ó kí wọn kàràrà bí ẹni tí wọ́n ju wọn fún lẹ́bi ó ti lọ nìyẹn kò ní ṣe náà fìlà àsáwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n bá ń kí wọn ọ̀ràn èèyàn tó máa ń ṣe náà fìlà ara pé wọ́n ń kí wọn fọ́rọ̀ ọ̀rọ̀ nìyẹn wálẹ́bí alẹ́bí náà yóò ní inú ọ̀nà ìgbẹ̀lọ̀wọ̀ yìí wọ́n yóò kí inú ọ̀nà sọ̀rá wà ní náà rọ̀ ẹ̀rí àwọn tí a sọ yìí o wọ́n ń gbọ́ lọ́gbọ́ wọ́n gbà wọn nǹkan ọ̀pọ̀pọ̀ wọ́n gbà wọn gbọ́ ìdí wọ́n rí ìdí wọn lè rí wọ́n gbà wọn wọ́n tó wá ń kí wọn fọ́lọ̀ àsára tí wọ́n tún ń ṣe wà ní márùn sàrànà owó nílò ọmọ àfọ́ àdúrà àwọn èèyàn yìí wọ́n wá ń ná wọ́n ń ná nínú nǹkan tọ́lọ̀ wọn bá dúró fún wọn wọ́n ń ná arísìkí wọn wọn à máa sa wọn wọn à ya wọn wọn náà rísìkì wọn àbá wa ń ṣàlàyé pé kí ni ìtumọ̀ àyà yìí wọn ló ń bẹ nínú àwọn àfà gẹ́gẹ́ bí àfà àwọn Abdullahi ọmọ Abbas ó ní tọ́lọ̀ ọba ń sọ níbẹ̀ ní zakatu amwalihim àsáwọn ẹni ọlọ́run àwọn olùgbọ̀wọ́ ọlọ́run ara tẹ́ẹ̀kì máa dá wọn òun náà ní wípé bí wọ́n ṣe ń kí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n fi ń ṣe náírà bí wọ́n ṣe ń ṣe zàká owó wọn bẹ́ẹ̀ ni wọ́n tó máa ṣe sọ́dá pọ̀ tí zàká bá wọ owó wọn wọ́n yọ zàká tí zàká ọba ti wọ owó wọn wọn àní sa wọn wọn ní ara nǹkan tó kó sínú òun nìyẹn irú nǹkan tí àwọn ará sọ yìí òun náà lọ́mọdé tó sọ nínú àwọn aṣíwájú àwọn míì nínú wọn wọ́n ní bẹ́ẹ̀ wà mímọ́ ọ̀rọ̀ sáfúnáwí ìfòkó wọ́n ló tó kó sínú náfàkọ́dù rọ̀mọ́dù àlàáàlì wọ́n lówó tọ́mọ nìyàn kan tó bá ń ná fún yàwó àtàwọn ọmọ rẹ̀ àwọn ẹni ọlọ́run wọn à ní sáwọn síyàwó wọn àwọn ẹni ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run wọn à ní sàmú sọ́ọ̀mù lọ àṣewọ̀n tó wọn bá dúpọ̀ ìyàwó ọrùn àfọwọ́rà dàdà kálẹ̀ ìyàwó ọ̀rọ̀ méjì owó ibi àrọ́ àtọ̀sìn ọwá fún ọlọ́lẹ́gbẹ̀ẹ́ra ẹ̀sá máa méjì ìyàwó ọmọ méjì ìwọ́ wá dẹ́ta ọwá bọ́sọ̀tọ̀ ìyá ìyàwó yóò mama ẹ fún mi lámàlà gidi 200 ọkọ̀ mi sí pláfà ní gidi ó ní gidi ní àmàlà gidi 200 okay ẹ bá mú abọ́dì ẹran ebe bá mú orí 300 ẹ bá mú bí ẹsẹ̀ tọ́kìyẹ 250 ebe bá kí ní ìsàkìyẹ méjì ìgbà tí wọ́n mú 1200 nílé ìyá aláwọ̀ òun nìkan oúnjẹ ẹ̀kan wọ́n wá fowó ìyàwó ọmọ àwọn mr big ìwọ ń lọ jẹ oúnjẹ oúnjẹ ojú ayé oúnjẹ tó sọ̀tọ̀ ìwọ wá ń pè òun pè síkùn ìyàwó àtọmọ wá mu gàrí inú ilé wọ́n ń fàgbá mu gàrí wọ́n fi bisikíìtì mu gàrí ìwọ wá lọ síbi tó ń jẹ ti gbé tó ń jẹ ti létu ọwọ́ àjẹ kó o sinimá olùbẹ̀wò ọlọ́run asáwọn olùbẹ̀wò ọlọ́run wọ́n á tún máa náwó lórí ìyàwó wọn lórí ọmọ wọn wọn ní máa sa bákan náà àwọn tó jẹ́ fámìlì wọn nínú àwọn aláṣọ wọn wọ́n máa náwó fún wọn bákan náà wọ́n á tún máa náwó síbi ẹ̀sìn ọlọ́run tán bá ní wọ́n dá sọ́rọ̀ mọ́sálásí tèmi ń jọ èló lọ dá sọ́rọ̀ mọ́sálásí rí èló ló fi kọ́rọ̀ pẹtrol rí èló ló fi kọ́rọ̀ ọ̀dà owó eléyìí ẹ̀fọ́ ẹni àbíkò tiẹ̀ ní eléyìí ẹ̀fọ́ àgbẹ̀ àbẹ́lẹ̀ ẹ̀fùkówó ẹ́ńjìnì àbẹ́lẹ̀ ẹ̀fùkówó ilé ọlọ́run sí wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run tá à ń sọ yìí wọ́n ní máa rọ̀ sápọ̀ nínú ọdọ́rùn ọba àlejò ọba tó bá ṣe fún wọn wọ́n tó máa ń ná sí ojú ọ̀rọ̀ ọlọ́run wòye sa wọn àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ gbogbo ẹni tó bá já sí wípé ó ń sa ohun sí tọ́lọ́ ẹni tó já sí pé olówó lọ́wọ́ tó lé ná kò wá ní sójú ọ̀nà ọmọ ẹ̀jẹ̀ ká fura lórí ẹni bẹ́ẹ̀ lẹ́yìn sàmínà lòyẹ̀ kí ìbẹ̀rù ọlọ́run rẹ̀ ó ní problem kìí ṣe ìbẹ̀rù ọlọ́run oríjìnà torí pé bẹ̀rù ọlọ́run òun ni ó sọ fún wa pé tá a bá náwó àátọ́ ní ilé ìsìn ṣùgbọ́n ní tí ò bá ní ìmáyìn ẹ̀wọ̀n sí ọ̀nà wáàbà ọ̀wá ní ilé náà kàkàrà ومما رزقناهم ينفقون ẹ̀rá wọn tá a sọ mẹ́nu ọlọ́run wọn ìtọ́nà ọba àlẹ́kẹ́ ọlá tó bá tó dojú fún wọn nínú àrísìkì wọn á máa na kí ló fà tí wọ́n ṣe ń na wọ́n mọ̀ pé bẹ̀rù orí wà fáwọn àwọn àfáà ní àwọn kèfèrí tí bá kú tí wọ́n bá dọ́dọ̀ ọ̀rọ̀ tán ni bọ́rọ̀ àwọn ti já síyà wọ́n wà á máa bẹ̀rọ ìwọ̀ ọlọ́run ọ̀wà sàánú kí ẹ̀ dábẹ́ padà lọ ilé ayé tó o bá lọ dábẹ́ padà lọ sílé ayé fa àsọ dápọ̀ fàkínú fa àsọ dápọ̀ <clears throat> màá ṣe sàárà àwọn àfáà ní kí ló dé náà sọ wípé màá máa kírun kí ló dé náà sọ pé màá lọ ṣe ájì kí ló dé tàn sọ pé màá gbá mi màá sì ń múra bá a sọ dàpọ̀ wà mọ́ iná sọ lẹ́ni èmi náà máa wá náwó lójúdọ̀ lọ́wọ́ àwọn ajẹ́pẹ́lú àwọn ẹni torí wọ́n ti mọ̀ pé sàárà torí ọlá tó pọ̀ ti ń bẹ fún mi torí àsọdákọ́tù tó ti fi múlẹ̀ pọ̀ tí a bọ́n bá ṣe náwó sí lọ́lọ́run máa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ yọ sí ṣùgbọ́n wọn tó ọ̀rọ̀ bá ń sa ohun kí lọ lọ́n fẹ́ fi pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ alábìsọ́rọ̀ wọn adá sọ́nà kò ló sọ bẹ́ẹ̀ ìmá ṣe sàárà ìmá náwó ìmá ṣe tọrẹ àánú mímọ́ ìyá ohun a máa pa ẹ̀ṣẹ̀ rẹ ìyẹn làwọn ẹni ọlọ́run máa rí tó fi já sí pé bí wọ́n ṣe ń kírun wọ́n kọ́ wá ń tọ̀ owó wọn wà ní máa rẹ̀ sàmọ̀ràn orí òfin owó nínú ọ̀pọ̀lọpọ̀ àfi ọlá tó fún wọn tó wá ṣe kí wọn tó wá ná nílẹ̀ sí ogún ọmọ wọn jájẹ́ kan náà wọn. àfa aláwátà ń sọ yìí wọ́n ń ná dúkìá yìí nítorí àwọn nǹkan kan alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí ń jẹ́ kán náà òun ni pé wọ́n ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá sẹ́ẹ̀rí tí e ṣe pé èèyàn ń retí ẹ̀san yorùbá wọn á ní ìrànlọ́wọ́ kò ṣeé fàtúwì àti náwó máa ń nira ẹni tó bá wà lè náwó ẹkú ẹni bẹ́ẹ̀ ẹni ọlọ́run yẹn ẹ bá lè náwó ẹni ọlọ́run tí ò máa sa àwọn ẹni ọlọ́run wá torí wọ́n gbà pọ́nà ọba òun ni wọ́n sàwọn lẹ́sàn-án ìyẹn dára pọ̀ nínú nǹkan tí ń jẹ́ náwó òun náà ni wà má tó ń ṣe é ní àti gbogbo tẹ́ ẹ bá ná lójú ọ̀nà ọlọ́run wa àdékè ọlá gbogbo tẹ́ ẹ bá ná fúnyàwó yín gbogbo tẹ́ ẹ bá ná fúnṣẹ́ ọlọ́run wa àdékè ọlá fàwọn àyọkù léfòwò òun ni ó ṣe kéde òun ni yóò fi méjì wọn ọlọ́run bá àdékè ọlá tó wá ní ká máa náwó yìí pé gbogbo ń tá àbárí aná òun ó fún wa ní mi àwọn tá a gbà bẹ́ẹ̀ òun lè tó bá jẹ́ ní ọlọ́run ẹni tí ò jẹ́ àfẹ́ ẹ má ṣe wá sí wèrè kan fún mi ọjẹ́rẹ́ ẹ má ṣe wá sí rọ́kan fún mi ẹni pé ti bá náwó ọlọ́run ṣe mí ní last week mo ná ten thousand ọlọ́run ṣe twenty thousand fún mi o ìrọ́lẹ̀ ń pa torí kò nígbàgbọ́ òdodo ọ̀gbà pé ìtòhun náà ọlọ́run ló ṣe é ọ̀gbà pé ìmí ọlọ́run ló tún lè ṣe ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run àwọn náwó wọ́n gbà pé ká náwó kò ló wọ́n mọ́ ká náwó kò ní ayò wọ́n máa afákòó náà

wọ́n gbà pé bí káwọn ó náwó yóò máa pa ẹ̀ṣẹ̀ àwọn rẹ níwájú ọrọ̀ wọ́n sì mọ̀ pé ẹni tẹ́sẹ̀ rẹ̀ bá fúyẹ́ yóò jẹ́ kí iṣẹ́ rẹ̀ rè ó wo torí pé fàmọ́ ń sáko láti pàlọ́ àzínú fọ́ọ̀kú àfihàn ìṣàtìrànwọ́ ẹni bá a bá wọn ṣẹ́ rẹ̀ lọ́jà sí pé ṣẹ́ rẹ̀ lọ́pọ̀ ìṣẹ́ ẹ̀mí lọ irú ẹni bẹ́ẹ̀ ọmọ ìsẹ̀mí ayé ìgbàlù ni wọ́n lò ìsẹ̀mí ayé ìrọ̀rùn ni wọ́n lò wá a máa mánà kọ́ Fatima wá sí inú òun fàúmù àwíyá wá máa àdérọ̀ kàmàríyá náà mọ̀háríyá ẹni abágbéṣẹ́ rẹ̀ sórí òṣùn ẹ̀ṣẹ̀ rẹ̀ wá pọ̀ iṣẹ́ rẹ̀ wá fúyẹ́ iná nílọ iná tí máa ń jó ní gèrèrè òun nílọ ọlọ́run bá wá níbi ìyá náà àwọn ẹni ọlọ́run wọ́n gbà pé táwọn bá náwó yóò máa pèsè àwọn rẹ ẹ̀sẹ̀ àwọn ọ̀rọ̀ akéré iṣẹ́ rẹ àwọn ọ̀rọ̀ àpọ̀ yóò wà á tẹ̀sán àwọn olè jèrè tó bá ti wájú ọlọ́run ọba àdékè ọba wà mí máa rọ̀ sàkọ̀nà owó yóò fi lówó àṣẹ nínú nǹkan tó wà lọ́wọ́ àdékè ọlá tó bá tún ṣe owó àwọn èèyàn yìí wọn kò wá máa na tí wọ́n bá wá ń na wọ́n máa retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá bàbá muhammadu bin sọ́lẹ̀ àlùfẹ̀yìnì wọ́n lẹ́kọ̀ọ́ tó wà níbi àyà yìí pọ̀ wọ́n lára rẹ̀ ni pé anamina ọ̀sọ́fìlì kò tẹ̀kí náà ẹ̀rí nínú ròyìn àwọn ẹni ọlọ́run òun náà ni ìkọ́ mọ́tà sọ́lá wọ́n máa kírun fọ́lọ́ lásìkò rẹ̀ wàhùwà ààbò ìfọ́rúnìyà wà lọ́fúnìyà ó kó náà sínú àti ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n máa kí o wọ́n máa kí lásìkò wọ́n máa kí pẹ̀lú bẹ̀rù ọlọ́run òkú wọ́n máa pé sùjúdù wọ́n máa pé ìjókòó wọ́n máa pé wọ́n máa farabalẹ̀ kí àwọn ẹni ọlọ́run yẹn nínú ẹ̀kọ́ tá a rí dìbò anamina ọ̀sọ́fìlì mọ̀tẹ̀kínà ẹ̀rí nínú ìròyìn àwọn òbẹ̀rù ọlọ́run àlè ń fákọ̀ mímọ́ àrọ̀ sákọ̀ wọ́n lọ wọ́n máa náà tọ́lọ̀ ń pèsè fún wa torá wọn gbà pọ́nmọ́ ló pèsè ẹ̀ ṣùgbọ́n kẹfì àbí mùsùlùmí àwọn yóò mọ̀ rò pé iṣẹ́ ẹ̀ mo ṣe kẹ́nìkan bá mi sọ ọlọ́run ló pèsè ẹ̀ fún mi ọlọ́run lọ sí wíríkìlà sọlọ́run lọ ṣe bá sọlọ́run lọ ṣàwò kò ní jẹ́ wọn olè náà ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run wọn gbà pé owó yẹn gan ọlọ́run ló ní òun ló sì fún àwọn ó sì lè gbà á tọ́ba bàbá ní wàá dá yẹ́ṣúlù lè fa pẹ̀lú wájibà zakat wọ́n ní owó ta ní wọ́n máa ná ìkókó sínú àwọn nǹkan tó jọ̀ràn yàn ká náwó lé lórí bíi zakat bákan náà ìfọ́àkọ̀ta tó wà àwọn ètò jẹ́ta sí pọrẹ bíi sọ̀dà port bíi kákẹ̀sì sàárà káṣe pọrẹ àjọ àbí ká náwó sórí ọ̀nà dáadáa akọ́mọ́sálásí atọ́jú ọ̀rọ̀ òun atọ́jú obìnrin owó afáwọn aláwọ̀ oúnjẹ wọ́n máa náwó wọn sílẹ̀ bàbá ní ara ń tá a tó rí ẹ̀rí ẹni tó lọ nǹkan ẹni tó lọ nǹkan lé nǹkan ọwá ń fi ṣe tọrẹ àánú ọwá ń fi ṣe sàárà ọlọ́run ní ìgbà torí bọ́lọ̀ wọn ni wà mí máa rọ̀ sàkọ̀nà owó bí nǹkan táwọn ọlọ́run pèsè fún wa. àmẹ́ni tó lọ jí ìbò ní lọ já nǹkan pèsè ẹ̀fọ́ òun ọfà ọlọ́run ní sàárà ẹ̀rí mímọ̀ náwó gọ́rù zakat èyí tí è bá ti ṣe zaka láyàtà ọdárù ní ṣe ìmọ̀ ayà ní ìtọ́lákìlá ayà a lè fi òdiwọ̀n káwọn pé bó ṣe ríre zaka òun lòdìwọ̀n 2.5% ṣùgbọ́n tí è bá ṣe zaka ń tọ́bá wù mí mo lè ná ní 10,000 lọ́wọ́ 10,000 dáfọ́lọ́wọ́ mo lè ná nine thousand five fún bẹ́ẹ̀ Abubakar àwọn àlòkò owó ẹ̀ fọlọ́ Umaru àwọn àlò lájì ṣùgbọ́n zaka ọ̀ràn yẹn lélẹ́yìn two point five one one forty níta bá ní àkùsógójì ìdá kan bẹ̀ láti ṣe zaka àmọ́ tó bá jẹ́ zaka láyàtà kọ́bdárù ní ṣe ìmọ̀ ayá kìí ṣe tó báyà ní nǹkan kan ojúlówó kan ní kùsí tá à ní ṣe bàbá lára tá a rí dìbò ní dáná olùgbókòlù áyà yìí sọ fún wa pé èébú ọ̀bẹ̀fẹ́ni ìwà àwọn gangan ọlọ́run bú ìwà àwọn ẹmbásì jẹ́ àwọn gangan ẹni ìlú ni torí bẹ́ àwọn tí náwó ọlọ́run bá pọ́n wọn lé ọlọ́run bá yìn wọn tó ti wá di wípọ́ lọ́run bá yìn àwọn kan ìdàkejì rẹ̀ kí ni ọmọ jẹ́ àléébù ni àsẹ́ni tó bá jẹ́ àwọn ẹ̀dá bú ni ẹ̀dá tá a máa bú ni torí pé àwọn rèé kò sí nǹkan kan tí ó ṣe bá a ní ó mọ́sálásí àwọn olówó lọ́kò ní dáwó bá a ní ó tọ́lọ́run nílé ọlọ́kò ní dá bọ́rẹ́ ni ebi ń pa ládùúgbò kò ní fún ọ lóúnjẹ bébí ń pàyàwó àtọmọ kò ní láàánú lójú báwọn ẹbí rẹ̀ ń sọ́fà àwọn ò ní náwó lẹ́hàn lórí ṣùgbọ́n àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn ò ní ya wọn wọn mọ̀ wá náwó wọn wà mí máa rọ̀ ṣàkànnà ohun bí olùfẹ́ kó wọn ẹ rí àwọn èèyàn tá a sọ yìí tá a sọ pé ní ọlọ́run ni wọn wọn mọ̀ wá náwó wọn kí tó làwọn ìròyìn míì tí ń bẹ fáwọn ẹni ọlọ́run ibẹ̀yẹ láti wá náà tẹ̀síwájú tó bá di lọ́la wọ́n lẹ́dí iná yóò mìíràn náà bí náà ń ṣe la ilẹ̀ ìka wà máa ń ṣe là ní kọ́bílé wà bí láàfihàn ti bóun ní ìrọ̀lẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ àwa náà ní ìyá parí wá gbálẹ́sìn lọ́wọ́ wa fi wá ṣe kòǹgẹ́ òru Láílátul Qadr sí wá lára àwọn tí ó ṣe kòǹgẹ́ dáadáa ohun kó ohun mọ́jì ó kún wa níjọ Láílátul Qadr àìsàkáìsàn mọ́jì ó ṣe nìkan ọ̀rọ̀ wa ìmánì okun táyé sọ́ọ̀sì fún ọ̀rọ̀ Ọlọ́run ṣàwá fún wa gbogbo tá a tọrọ láti bẹ̀rẹ̀ àwọn ìdáàbò parí Ọlọ́run máa fún èyí tá a tọrọ láti tọrọ tó jó orí Ọlọ́run ṣe fún wa èyí tó já burú tá àwọn tí wá sọ ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ ọlọ́run sọ wa níbẹ̀ wá sí wa lọ́mọ àdìjẹ́ náà lọ́sọ wa lọ́mọ náà ààwẹ̀ wa gbà lọ́wọ́ wa ìran wa má dàlú wa láyà nínáwó wa gbà fún wa mímọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run gbà fún wa àwọn sami ta tó ṣe tá a fi ó jù ọlọ́run ọlọ́run sà gbà lọ́wọ́ ìmọ̀ràn wa wa bihamdik والسلام على المرسلين والحمد لله رب العالمين